báwọn owó lórí wọn rí kéè kéè ń wọrí kéè mo rí ewu mi mẹ́sàn-án lórí wọn. ẹ ẹ fàákò sọ fún mi ewu ló ti wú nu wọn létí mi lẹ́yìn. kéètì ń lo wọ́n ti ń lo dáì sà wọ́n ti ń lo dáì. kéè ń lo dáì. bẹ́ẹ̀ sà gbé kiri sórí kéè. kéè ń lo dáì. ẹ sọ john ìwọ ń lo ìwọ ìwọ lè jẹ sí ṣé ṣé tí ẹ náà ti dé báyìí ni iṣẹ́ olúwa ewúre ó ewu àwọn kan dẹ̀ wà wọ́n jí ìpín wọn ni o ẹ̀bùn ni o bẹ́ẹ̀ gbàgbé lórí ọ̀rọ̀ ẹ̀bùn ten years to this time bíi mélòó nu yín bẹ́ẹ̀ mọ̀ rí ewu. ó yẹn jù ó ní pé ah, ẹ wọ ọdún tí mo ti fi ṣùkú ó máa ń dùn yàn gan ẹ mọ̀ pé ọdún ò lè padà hmm. àkókò kì í padà mọ́ hmm. ọdún ọdún twenty twenty three ti lọ kò lè padà ẹ lajú ọdún wọn làwà yẹn twenty four twenty four kí ló náà ṣe. ó ti ń lọ. ọ̀gá ó ti ń lọ. èmi hmm. èètì kí n máa báwọn tí wọ́n mọ tán fi táìmù ṣe báwọn rẹ̀ ní àjò má rí i pé eléyìí máa waste time mi máa fi ọgbọ́n sọ fún hmm. hmm. ten years to this time ẹlòmíín bí yóò mọ ewu lórí ọlọ́run ewu ò pẹ́ náà. lọ́sàn anything fifty ọ̀gá ewu ti dé ten years ọ̀dẹ̀ kò dé pẹ́ òní hmm. ten years pẹ́ òní so kó wá wẹ̀yìn wò kó wá rí pé ah àṣé mo ti fi àkókò ṣòfò hmm. ẹnìkan ó sàmì sẹ́wọ̀n owó lórí wọn ni <laughs> kéè kéè ń wọrí ké mo rí ewu mi mẹ́sàn-án lórí mi. ẹ ẹ bàbá kò sọ fún mi ewu ló ti wú nu wọn létí mi lẹ́yìn. kéètì ń lo wọ́n ti ń lo dáì sà wọ́n ti ń lo dáì. kéè ń lo dáì. bẹ́ẹ̀ni sà. gbé kiri sórí kéè. kéè ń lo dáì. ẹ sọ mi. john ìwọ lo ìwọ lè sí ṣé ṣé tiẹ̀ náà ti dé báyìí ni iṣẹ́ olúwa ewúre ó ewu lórí àwọn kan dẹ̀wọ̀ àwọn jí ìpín wọn ni ẹ̀bùn ni o be gbàgbé lórí ọ̀rọ̀ ẹ̀bùn ten years to this time bí mélòó nu yín bẹ́ẹ̀ mọ̀ rí ewu bí èmi kọ́ o sílẹ̀ pé ẹ̀wọ̀n padà rí lẹ́yìn bíi forty years. Ah, èmi tó lè ewu fifty years yóò kọjá gbogbo ẹ̀yin tẹ́ ń sáfẹ́ ewu ẹ lọ ní ewu. Mo lẹ́yìn tẹ́ ẹ lè ní orílẹ̀ tí ń lé wù. Lórí ti kékeré hallelujah hallelujah tí ìbá ṣe pé ẹ̀bùn ìgbà tó wáyé pé éèdì ayé tẹ̀yẹ̀ fi ní ewu ẹlòmíì ó wọ ìwò ó kà wọ́n lórí pé yéè àkókò ti Jesus. ogun afa àkókò ẹni ṣòfò lórúkọ Jésù Kristi ilẹ̀ ó mì. àmín Jésù Kristi ogun á fi àkókò ẹni sùn. orúkọ jésù. ilẹ̀ ó gbé mi. àmì jésù kristi. ilẹ̀ ó gbé mi. àmì jésù. ilẹ̀ ó gbé mi. àmì jésù. ilẹ̀ ó gbé mi. àmì jésù. ilẹ̀ ó gbé mi. àmì jésù. sọ́dà àtàkùkọ yẹn ò ń ṣòfò. gbègbè jésù. kò lè kò lè. a kì í take time wa ni ẹ lè wá bí mi léèrè nǹkan kí n sáré dá yín lò ó lè bi jésù léèrè nǹkan ń sìn sí kò ní máa expect reply yín sí jésù mo pe mo fẹ́ kọ́sẹ́ iṣẹ́ wo ni n kọ́ ó ní lẹ́vù tó fi ń pe jésù hmm. ó gba àwẹ̀ ó gbàdúrà ó ka ọ̀rọ̀ ọlọ́run wà á dẹ̀ dúró de olúwa. Hmm. mo ní wàá ṣe ẹ kọ́lọ́ náà ti sọ̀rọ̀ dáàdi kí lọ́lọ́run sọ báyìí hmm. ẹlòmíì fẹ́ gbọ́ pé ní sùúrù wọ́n ní àìsàn tó bá fẹ́ sọ kí ni olúwa ní ká ṣe olúwa bá mi sọ̀rọ̀ báyìí báyìí báyìí then jésù bò ní bọ́sọ ó lè bọ́sọ nípa àlá ó lè rán yàn sí ó lè ó lè ó lè bọ́sọ nípa ìṣípayá ó lè bọ́sọ nípa ìmọ̀ kíní yẹn kàn fẹ́ wá ọ̀nà lè má sí láti ṣe nǹkan yẹn lájú ó lè fẹ́ ṣe nǹkan yẹn kó má sí owó láti ṣe ó túmọ̀ sí pé ọlọ́run òun ọ̀nà kan wà tó dá lójú èèyàn ìparun ẹ̀ òpin ẹ̀ ìparun ni kó má bàa ṣèrìn pé jésù wọ́n wá pe jésù síbi ìgbéyàwó yẹn wọ́n sọ fún jésù pé ọtí wa ti tán o ó wà nìkan lọ bùbù wa torí pé wọ́n pe jésù síbẹ̀ ojú ò padà tì wọ́n hmm. wọ́n wá pọnmi kó òkú wọ́n ní ká bu díẹ̀ lọ fún ó sì fún wọn pé ẹbù jáde nísìnyí lọ fún ẹjọ́ mú ń bẹ̀ káwọ́ bó ṣe lọ wọ́n dẹ̀ gbé lọ. bí olórí ọlọ́sẹ̀ sì ti tó omi náà bí ẹ ṣe wá tọ̀ wò omi lẹ gbé wá wáìnì ló di kò mọ bí ó ti wá. ṣùgbọ́n àwọn tán lọ bù àwọn mọ̀ bó ṣe ń lọ pé omi la bù wá ó kọ́kọ́ ìyàwó ó fún pé ìbáwọn èèyàn máa ń gbé tó da wa kí ló ti wọ́n ṣe báyìí tó bá mú tán nígbà náà ni wọ́n mú èyí tí kò dára ìwọ ti ṣe léyìí ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára náà Jésù wá sọ omi di ọtí wáìnì àṣírí kan wà ń bẹ o one wọ́n pe Jésù hmm. ká ní wọ́n pe Jésù àwọn ọ̀tá ọkọ ti dúró báyìí àwọn ọ̀tá ìyàwó náà ti dúró báyìí hmm. bí kinní ẹ̀ ṣe tán fún mi pàtó pé ṣe tán ẹ wo wedding dá wa hmm. àṣẹ ẹ̀ tó ṣe àṣẹ ẹ̀ kù síbi ẹ̀ kan lẹ wá ń ṣe gẹrẹgẹrẹ ládùúgbò ẹ fẹ́ ṣe wedding ẹ fẹ́ ṣe wedding àṣẹ ogbó tún di nílé wọn àbá ṣẹ́ẹ̀sì kó in tó ń sọ fún wọn bẹ́ẹ̀ ni pé ẹ̀sìn ìbá ṣe wọ́n ṣùgbọ́n wọ́n pe Jésù hmm. ọ̀tá ìbá yọ̀ wọ́n ṣùgbọ́n Jésù ò jẹ́ ayé ìbá gàn wọ́n oníkan mọ́ ní ayé ìbá yẹ́yẹ́ mi ọpẹ́ lọ́pẹ́ rẹ lọ́pẹ́ rẹ Olúwa ọpẹ́ lọ́pẹ́ rẹ Jésù ayé ìbá yẹ́yẹ́ mi ọpẹ́ lọ́pẹ́ rẹ jẹ́ mi ọpẹ́lọpẹ́ rẹ. àyìnbá ṣe sí ọ̀sìn mi ọpẹ́lọpẹ́ rẹ. àyìnbá ṣẹlẹ́yà mi ọpẹ́lọpẹ́ rẹ. ọpẹ́lọpẹ́ rẹ. olúwa ọ̀tánẹ̀. ọpẹ́lọpẹ́ rẹ. ayé ìbá yẹ. ọpẹ́lọpẹ́ rẹ Jésù ayé ìbáyẹyẹ ọpẹ́lọpẹ́ rẹ. ayé ò ní yọ. àmín Jésù Kristi. èmi àti ayé ò ní yọ wá. àmín Jésù Kristi. ayé ń retí ẹlẹ́yà o. ẹ sá. ayé ń retí ẹ̀sìn o. Hmm. ayé ń retí àwọn tí. bọ̀ wọ́n. Jésù di àárọ̀ ìwọ́n sì ń retí ẹ ah. ṣùgbọ́n ẹ nọwọ́ olúwa ọlọ́run tó le tó lágbára jésù ó máa fi wọ́n ṣẹ̀ṣẹ̀. àmì jésù kristi gbogbo ẹni tó retí ọjọ́ ìsìn mi. gbogbo ẹni tó retí ọjọ́ ìsìn mi. olúwa fi wọ́n ṣẹ̀sìn. gbogbo ẹni tó retí ẹlẹ́yà mi. gbogbo ẹni tó retí ẹlẹ́yà mi. olúwa fi wọ́n ṣẹlẹ́yà gbogbo tó retí ọjọ́ ìbànújẹ́ gbogbo tó retí ọjọ́ ìbànújẹ́ mi ẹ sọ sínú ìbànújẹ́ bóyá ẹ máa gbàdúrà ní orúkọ Jésù ẹ̀mí mi ò ọmọ ìlú retí ọjọ́ ìsinmi. Avance, avance, avance, avance, lórúkọ jésù le Ah, adani wa ye kọ́lọ́mbà fi àwọn tó ń retí ọjọ́ ẹ̀sìn yàn yín hmm. ẹ̀ẹ́dù ọmọ rí hmm. hmm. àṣìwọ̀n náà wà ń bẹ̀ ìwọ orin ọlọ́ọ̀ ọ̀rẹ́ ẹni kọ́lọ́mbà fi àwọn tó ń retí ẹ̀sìn kọ́lọ́mbà fi wọ́n yìí ẹ̀ nígbàgbọ́ ẹ̀ ní bílíbi ìwọ. ẹ̀já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ọ̀tá tó fojú hàn bí ọ̀tá. ẹ̀já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀tá tó láyà tó sì ra fojú hàn pé èmi ọ̀tá rẹ̀ ni ẹ dúpẹ́. yéṣu oṣù o. kí mo ní o ṣe. ọ̀gá ọ̀tá kì í fara hàn ibi lọ̀tá máa wà ẹ̀yìn kùlé wọ́n fojú hàn. Hmm so ọ̀tá tó bá fojú hàn ah ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ john lẹ ti dá mọ̀ pé mo ti dá mọ̀ pé mo ti mọ̀ pé ẹ́ mo ti mọ̀ pé fine wọ́n bá ti bọ̀tá ẹni ẹni mo ti rẹ̀ bọ́ọ̀lù tàbí mo ti dá ọmọ ah, ọ̀tá tí ò fojú hàn ní ẹgbẹ̀rún òun ò fojú hàn mọ́mí wa ó wà ní ṣọ́ọ̀ṣì ó gbọ́ wókè òun náà sí àmì òun náà kálílúyà òun náà ní tó bá dẹ̀ wù mí mo lè ká aleluya aleluya aleluya aleluya aleluya. yóò tún wá wá nkàrà. ṣé wọ́n dà mí. òun náà òun náà lẹ́tí pàtẹ́ fún lábọ̀ ráìsì kan òun náà fẹ́ sanwó sukú ọmọ òun náà ni wọ́n lọ́wọ́ tó gbé lọ́kadà dé. olúwa bẹ́ẹ̀ ni ràtí ni ẹran mi lọ́wọ́ gbé mi lọ́kadà. sẹ́ndì òun náà ni mo fẹ́ rí dádì ẹ̀ fún mi láàyè òun náà ni mi ìbínú pé mi rí wọn. ẹ jájọ palẹ̀ àga yẹn mọ́ ẹ má wọ̀rí ààrùn ah, iṣẹ́ olúwa ni iṣẹ́ olúwa ni. òun náà ló ń gbalẹ̀ ń gbalẹ̀ ọlọ́run. Hmm ẹ dúpẹ́ lọ́wọ́ ọ̀tá tó bá fojú wọn. àpẹ wo ni wọn mú. àwọn ọ̀tá tó fojú wọn. bí ìtara ẹ̀ sá ni bí ìtara ẹ̀ sá ni. tó fojú wọn fi mí ọ̀tá mi. sẹ́yìn nìkan fojú ẹ̀yìn ni. máa kà wọ́n wà á ìjà tó wà láàrin wa à ní parí ẹ̀ lónìí. Hmm, hmm, ó ti tán ó ti tán ó ti tán hmm, ọ̀tá bíi wá ìjà tó wà láàrin mi àti ẹ̀ tí ò rojú kò rojú straight yóò tó sásìkò kù. orúkọ jésù. tó ń fogun gbangba jà ọ́. orúkọ jésù. ilẹ̀ ó gbé wọn mì. àmì jésù kristi. ilẹ̀ ó gbé wọn mì. àmì jésù kristi. ilẹ̀ ó gbé wọn mì. àmì jésù kristi. wọ́n fọwọ́ ara wọn sí. àmì jésù. ilẹ̀ ó wọn mì. àmì jésù wọ́n fọwọ́ ara wọn sí. àmín jésù. ilé ó gbé wọn. àmín jésù. wọ́n fọwọ́ ara wọn sí. àmín jésù. ilé ó gbé wọn. àmín jésù. ilé ó gbé wọn. àmín jésù gbà mí lọ́wọ́ ọ̀tá tí ò fojú hàn. olúwa gbà mí lọ́wọ́ ọ̀tá tí ò fojú hàn. àwọn ọ̀tá gangan wọn ì fojú hàn. Ah. ẹ wá já gbàdúrà ní ayé yìí ọ̀tá ni wọ́n ẹjọ́ wà ni wọ́n fojú hàn bí ọ̀rẹ́ wọn fojú hàn bí ọ̀tá. Hmm. wọ́n jọ yí tébù káàkiri báyìí wọ́n jọ ń jẹ wọ́n jẹ last supper pẹ̀lú Jésù kì í ní ẹran nínú ẹran ara mi ẹgbà kan jẹ wọ́n mú wọ́n ẹnì pọ̀ èyí ni ẹ̀jẹ̀ inú ẹ̀jẹ̀ mi ẹ̀mú náà mú báyìí gbàmí ta tí ò fojú hàn. gbàmí ta tí ò fojú hàn olúwa gbà mí lọ́wọ́ ọ̀tá tí o ti jẹ́. olúwa gbà mí lọ́wọ́ ọ̀tá tí inú olúwa gbà mí inú kan ní sọ̀rọ̀ ìṣẹ́ olúwa rẹ̀ fámìlì mi olúwa rẹ̀ ọkọ̀ tí sùn tó ti ní olúwa rẹ̀ ọkọ̀ tí sùn. tó jẹ́ ọ̀rẹ́ mi ni o olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ ẹ̀ gbà mí lọ́wọ́ ẹ̀ wá gbà mí. wọ́n gbà mí lọ́wọ́ ẹ̀ yóò kọ́ dé. wọ́n gbà mí lọ́wọ́ ta tí o bójú hàn wọ́n gbà mí lọ́wọ́ ta wọ́n gbà mí lọ́wọ́ ta wọ́n kọ́ Jésù wọ́n gbà mí wọ́n gbà mí wọ́n gbà mí wọ́n ta kó sọ yìí wọ́n gbà mí wọ́n gbà mí wọ́n gbà mí wọ́n gbà mí lọ́kọ̀ Jésù wọ́n gbà mí lọ́wọ́ ta wọ́n gbà mí. Yes! Yes! Jésù àtàlù ìgbàlọ́ àtàlù sọ̀rọ̀ àtàlù fojú hàn ọlọ́gbà mi ẹgbà mi ọlọ́gbà mi ẹgbà lọ́wọ́ àtàlù fojú hàn olúwa aláṣíbí turaṣini turaṣini turaṣini Jésù gbàmí Jésù gbàmí Jésù gbàmí ẹ gbàmí mi gbàmí Jésù gbàmí turaṣini turaṣini olúwa káàmù kí o fojú mi olúwa turaṣini láti ọ̀nà láti turaṣini láti turaṣini turaṣini turaṣini olùkọ́ Jésù turaṣini turaṣini láti turaṣini olúwa gbàmí olúwa gbàmí ẹ̀tọ́ tó ṣe bí ọ̀rẹ́ olùkọ́ Jésù turaṣini Jésù gbàmí láti turaṣini.

Àmín Jésù Kristi. àdúrà ké lágbára ẹ gbà kí ní ká àdúrà. Yorùbá ti fa ayé ẹ̀wọ̀n rí. Ọlọ́run yára gbà mí. Olúwa yára láti ràn mí lọ́wọ́. Kí ojú kí ó ti àwọn tí wọ́n kàn mí. Kí wọ́n kí ó sì dààmú. Kí wọ́n kí ó sì padà sẹ́yìn. Kí wọ́n sì dààmú àwọn tí ń ìfarapa mi yá pa wọ́n lẹ́yìn dà nítorí ìtìjú àwọn tí ń wí pé kí eh. ah, ah, ah, eh. gbogbo àwọn tí wọn kí ó máa yọ̀ eh. kí inú wọn kí ó sì máa dùn nípa tìrẹ kí irú àwọn tó fẹ́ ìgbàlà rẹ kí ó máa wí nígbà gbogbo pé kí á gbé ọlọ́run ga ṣùgbọ́n tálákà tí aláìní lè rí ọlọ́run sí mi ìwọ ni olùrànlọ́wọ́ mi àti olùgbàlà mi olúwa má ṣe pẹ́ títí. olúwa yára gbà wá. olúwa yára gbà wá ẹ ṣàmì olúwa yára gbà. àmín jésù kristi. a lọ ọlá ọlọpìta mọlẹbí bẹni. ọba ń toko láàárọ̀ ọba friday lálẹ́ àwọn ọ̀dọ́ ọ̀rẹ́ tèmi tó jésù ní alẹ́ friday. ẹ sà ní Saudi a máa wà ní Òṣogbo òrùkíà mi olóńkoro lọ́sàn-án láago méjì olóńkoro Òṣogbo níbo ni olóńkoro trumpstone olóńkoro ṣá Sunday Mama, ń ṣe bẹ́ẹ̀dì grandma ń ṣe bẹ́ẹ̀dì ń wọn. hallelujah glory. mo di pastor n ti o. yóò sàmì ni. wọ́n bọ́ sàmì wọ́n náà dùn ẹ́ àwọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ilé àgbà mi lẹ́yìn bẹ́ẹ̀dì ọmọ ìran pásítọ̀ dáre ó ń ṣe ìkórè ṣẹlẹ̀ tó wà ní agbóná sẹ́lẹ̀ múlòkù ṣẹ̀rí tàbí òkú. Eh, sí ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ dàlá sí. tẹ́lẹ̀ dàlá sí. wà á sọ àmà lọ bẹ̀rẹ̀ sọ́nù lọ sí àdúrà rẹ mo ń kó gbogbo yẹn síbi ìsìn agbára ní Sunday lórí ilẹ̀ àdúrà inú prayer city ní Ẹgbẹ́dá anywhere tó bá ti ń bọ̀ déwòrò sọpọ̀ òun làgbàlá gẹ́gẹ́ prayer city wọ́n fi orí ọ̀fẹ́ Jésù pè wá síbẹ̀ ó máa ní agbára ní Sunday sa gbogbo ipá rẹ kó wà níbẹ̀ ìwọ lè rí kàn ó. àmín jésù. òní bàbá kan náà. àmín jésù. ẹni ọlọ́run bá rán sí wa mo tá ń bá wa lọ́wọ́ yìí ẹni ọlọ́run bá fi sí lọ́kàn láti ṣe nǹkan tàbí ìkejì ṣé o wàá dé rí èrè. àmín jésù. ṣé o wàá dé rí èrè. àmín jésù àmín àmín àmín àmín àmín àmín àmín Jésù àmín Jésù àmín Jésù àmín Jésù àmín Jésù àmín Jésù Kristi àmín Jésù àmín Jésù Kristi àmín Jésù àmín Jésù àmín Jésù Kristi àmín Jésù àmín Jésù hallelujah Amen. Amen. Amen. hallelujah hallelujah hallelujah.